وعلى آله وصحبه أجمعين أما بعد أيها المستمعون الكرام والمشاهدون الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a dúpẹ́ fún ọlọ́run ọba àlekíọlá ọba tí ó ní gbogbo àkókò tó sì ọba tí ó yọ̀ǹda pé káwa tún máa bẹ lórí ilẹ̀ títí oṣù Ramadan yìí fi bẹ̀rẹ̀ tàṣì wá ń bá lọ díẹ̀díẹ̀ yìí a dúpẹ́ fún ọba náà a yìn ọba náà a ògo fún a pé kò sí ọba míì mọ́ lẹ́yìn rẹ̀ ní ti òdodo àwa tọrọ lọ́dọ̀ ọba náà kó fi àánú rẹ̀ àti ògo rẹ̀ àti àjùlọ rẹ̀ kó fi ṣọ́ wa ká fi bá Ramadan yìí ká bá délẹ̀ láyọ̀ àti àlàáfíà kó sì jẹ́ àṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan lókè ẹ̀pẹ̀ pàtàkì jùlọ ọlọ́run ọba ọba àríkẹ́ọlá ihun tó torí rẹ̀ tí ó fi ṣe Ramadan ní òpó tó mú ẹ̀sì dání tó ṣe pé bí èèyàn ò bá ti lè gbà á èèyàn ò bá ní ìgbàgbọ́ wípé òpó ni nínú ẹ̀sìn onítọ̀hún kìí ṣe mùsùlùmí bí yẹn bá tó wá ní ìgbàgbọ́ ń pé òpó ni nínú ẹ̀sìn tó wá fi ráre onítọ̀hún ó ti kọ lẹ́tà sí ìyà ọlọ́run ọlọ́run ọba náà tó ṣe Ramadan ní òpó tó ṣe lófin ní pé dandan ni ká mójútó ọba náà òun náà kan náà ni ló la àwọn ọ̀nà lóníranran fún wa tá a gbà fi rí ìyọnú rẹ̀ ajẹ́rìí bákan náà pé anábì Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú kan tó mójútó àwẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ ó gbà á ó kọ́ wa ní ṣe ń gbà á tí ọlọ́run ọba ọba àlékè tó torí rẹ̀ fi fún wa ní oṣù Ramadan pàtàkì jùlọ òun náà ni pé n'ipaya lè nípa ẹ̀yà òun ọlọ́run ọlọ́run kó kó jọ kó jẹ́ ń gẹ ìwàtáhù ọ̀rọ̀ tá sọ ìṣetáṣe ìgbìyànjú fi ní ìpáyà fi lékún nínú ìpáyà ọlọ́run torí ìpáyà ọlọ́run kan ti mú a gbàwẹ̀ náà náà wá jẹ́ lékún nínú ìpáyà náà ọmọ wa wa Akira wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tá padà kíra wa ní ọgbà àlìjánà kọ́lọ́wọ́n mọ́ ṣe ilé ìwà èmi àti yín o akíra wa ń gbé àláfíà ọlọ́run àánú ọlọ́run àti orí àjẹjẹ tán rẹ̀ kó mọ bá ẹnì kọ̀ọ̀kan wa gbé ní àkókò tí ọlọ́run bá ní kí àjọmọ gbọ́ra wa yìí ihun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí òun náà ni ahkamu qiyami ramadan kí ni àwọn ìdájọ́ pẹ̀lú àlàyé tí ń bẹ fún ìdìde kírun lóru nínú oṣù ramadan ká dìde kírun ní òru àwọn òru inú ramadan kí ni àwọn ìdájọ́ tí ń bẹ lórí ẹ̀ kí ni àwọn àlàyé tí ń la ti ń àkọ́kọ́ òun ni pé ṣẹ̀rí ohun tá ń pè ní kìyàmù lẹ́ìl ìdìde kírun lóru sunnatun nabawiyatun mu'akkada wa qurbatun azima ká dìde ká kírun lóru ni sallallahu alaihi wasallam ní ìlànà kan tí ó kanpá kìí ṣọ̀ràn yàn ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá lóhun ò ṣe kò sí bá wí kò dẹ́ṣẹ̀ àmọ́ ó kanpá ní pé bí èèyàn bá wá mójútó tó bá ń ṣe orí ẹ̀ ó mọ̀ pọ̀ gan ni o iṣẹ́ kan ni téèyàn fi ń wá ìsúnmọ́ ọlọ́run ọba léyìí tó ní agbára fẹ́ni tọ́lọ̀wọ̀n bá bá fi rọ̀ lọ́rùn a lè lá irun kíkí lóru ẹnìkan kan ò lè lábọ ẹnìkan lọ́rùn nínú Islam nítorí ta bá wo hadith anábì kan sallallahu alaihi wasallam tí ń sọ fún wa arákùnrin kan níbi ya rasulallah ara'aita idha sallaitu maktubat wa sumtu ramadan wa ahlaltu halal وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أأدخل الجنة قال نعم ọ̀kan náà sọ̀hábà ní bí anábi sallallahu alaihi wasallam ó ní anábi ṣeyàwó jẹ́ màmàdájú ṣé tí mo bá gba ìbá kí àwọn ìrun wákàtí márààrún tọ́lọ́hun ṣe ní ọ̀ranyàn tí mo sáà mójútó pẹ̀lú àwọn mọ́jẹ̀mú àti àwọn òpó wọn àti àwọn òfin wọn àti àwọn ọ̀ranyàn wọn oṣù Ramadan tó jẹ́ oṣù ọ̀ranyàn tá gbọ́dọ̀ fi gbàwẹ̀ tí bá gbàwẹ̀ náà bó ti tọ́ in lówó kí n yọ zaka in lówó kí n lọ hajji in kọmọ́sílásí kọ́dà mi níná fílà kan tí mo tún ṣe ihun tọ́lọ́run wá ṣe lẹ́tọ́ èmi náà ń ṣe lẹ́tọ́ mo mú lẹ́tọ́ mo gbà lẹ́tọ́ mo lò lẹ́tọ́ mo gbé sí àyè ẹ̀tọ́ ihun tọ́lọ́run ṣe léèwọ̀ mo mú léèwọ̀ mo gbá léèwọ̀ mo gbé sí àyè èèwọ̀ mi ń fọwọ́ kan mi ń dé díẹ̀ ìwà rí ṣe jù bẹ́ẹ̀ náà lọ tí mo fi kó láyé fi lọ́pàdé ọlọ́run adkhulu aljanna ṣé ń wọ aljanna anábì ní bẹ́ẹ̀ ni ó wọ aljanna èyí ni ló jẹ́ àmọ̀ wípé ìgbà tọ́lọ́wọ́n ọba ò ti la irun òru bọ̀ wá lọ́rùn túláàsì ẹnìkankan ò lè sọ pé dandan agbọ́dọ̀ kí àmọ́ súnnà kan ni tó kan pa ọlọ́run ọba ó lábọ̀ ànábì lọ́rùn sallallahu alaihi wasallam tí gbogbo àtàwà wo alkur'an sórọ́tù muzammil ọlọ́run ni ya ayyuhal muzammil qumil layla illa qalila ìrẹta gbédìde lójíṣẹ́ tó wá ń kígbe ẹ̀dá ṣogbòmí ẹ̀dá àsìkò díẹ̀ ni kó fi sùn ní òru èyí tó pọ̀ ń bẹ̀ dìde kó fi kírun fọ́lọ́hun nisfahu mú ìdajì nínú òru awinkus minhu qalila auzida alayhi o lè mú ìdajì kó fi dájì òru fi sùn kó fi dájì tó kù fi kírun fọ́lọ́hun o sì lè dínkù nínú ìdajì kó má tó dájì kó jẹ́ wákàtí díẹ̀ ó sì lè kọjá àdájì kó já sí pé àsìkò díẹ̀ ló fi kírun ìwọ sáà mú èyí tó rọ̀ ẹ́ lọ́rùn tèmi ọlọ́run ọba lórí rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ni pé o gbọ́dọ̀ má dìde kírun lóru wàrátìlì kùránà tartila ihun tó sì fẹ́ ṣe jù nínú òrùn kíkí náà ni pé maka kùrán létòlétò nínú òrùn náà títóbi ọlọ́run ọba tó la ọ̀nà tí ànábì fẹ́ fi sìn fún un nínú súra míì súratul Isra aya tí ń ṣe 79 ọlọ́run tó sọ fánà Muhammad sallallahu alaihi wasallam ó ní wa minal layl mú nínú òru kìí ṣe gbogbo òru náà fatahajjad bihi nafilatan lak mú apá kan nínú òru rẹ kó fi dìde kírun kó máa jẹ́ àṣepamọ́ tó tọ́jú kalẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìyẹn náà fílà àwọn àyà méjèèjì wọ̀nyí ó fi hàn wípé ìrun òru ńkọ́ ọ̀ranyàn ni fún ànábì sallallahu alaihi wasallam kó má fi gbogbo òru fi sùn kó mú nínú rẹ̀ kó fi ṣèjọ́sìn fọ́lọ́hun ìjọ́sìn wo ìjọ́sìn ìrun kíkí pẹ̀lú ìmọ̀ gbé ọlọ́run ọba tóbi níbi ìmọ̀ ka àwọn ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ alukura'an inú ẹ̀ náà ló fa ànábì sallallahu alaihi wasallam ó wá mọ ọ̀ranyàn yìí lọ́ranyàn tí àárẹ̀ bá tiẹ̀ mú tó bá sùn tásìkò bá lọ lóru tó bá di ọwọ́ ọ̀sán a máa dágbèsè ìrun tó yẹ kó kí lóru a máa dá padà a padà máa kan àwọn ọ̀rọ̀ ni nígbà tá bá ń tẹ̀síwájú lọ́lá wípé ànábì sallallahu alaihi wasallam wọ́n wá mójútó ó mójútó àwọn sọ̀hábà wọ́n jẹ́rìí sí pé ó mójútó kódà ń bẹ nínú wọn bíi Anas bin Malik tí ń gbé pọ̀lú rẹ̀ tí ma ń dìde bá kírun ní òru anábi sallallahu alaihi wasallam òun náà tó wá ń sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní afdolu sọláti ba'dal maktuba yàní ba'dal farida sọlátul layl imam muslim gba hadith yíwá láti inú ọ̀rọ̀ abu hurairah kọ́lọ̀ ń bá wa délẹ̀ fún gbogbo àwọn ẹni eré tó ti kọjá yìí kó bá yọ́nú sí wọn ọ́n gbà wá fún wa ń gbẹ̀mẹ́ anábì sallallahu alaihi wasallam ó ní lẹ́yìn àwọn ìrun wákàtí márààrún tó ṣọ̀ràn yàn tá gbọ́dọ̀ kí lójúmọ́ kan ìrun tó tún lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run tó dáa jù téèyàn ó tara ẹ̀jèrè pípọ̀ òun ni kéèyàn máa dìde kírun lóru kò tán síbẹ̀ ọ̀rọ̀ míì tún wá látọ̀dọ̀ anábì muhammad sallallahu alaihi wasallam wípé aqrabu ma yakunu rabbu fi jawfi al-layli al-akhir فإن استطعت أن تكون ممن يذكر الله في تلك الساعة فكن حديثي إمام الترمذي أقول له حديثي يجاد فوا لا تنور أمر أما عبسة رضي الله عنه kí أنا anábì sọ fún wa ń bẹ̀ sallallahu alaihi wasallam ó ní ààyè tí àbí àsìkò أسمك pípọ̀ sí ọba rẹ̀ àsìkò tí ọlọ́run bá fún rẹ̀ tí mọ́ fi ń ṣe tán láti gba ẹrú ní gbígbà tán tọ́lọ́run bá mọ́ ń súnmọ́ ẹrú jùlọ òun ni òru ti kẹ́yìn kó tó di pé alfajari ó yọ Ànábì sallallahu alaihi wasallam wá ń sọ ìrẹ́ mùsùlùmí tó bá gbìyànjú tó lè gbìyànjú kò mọ̀ bẹ́lẹ́ ni tí ó mọ̀ ṣèrántí ọlọ́run ní àkókò ní ǹjẹ́ gbìyànjú kò ṣe ọ̀rọ̀ míì tó wá bákan náà náà ni gbólóhùn ànábì sallallahu alaihi wasallam tí ń sọ fún wa ń gbé yanzilu rabbuna tabaraka wa ta'ala kulla laylatin ila as-sama'i ọlọ́run ọba ọba àlékè ọlá tẹ́nìkan ò bó ṣe tó nínú ọlá rẹ̀ a máa fi títóbi rẹ̀ àti ọlá rẹ̀ fi sọ̀kalẹ̀ wá sánmọ̀ tó fi ń súnmọ́ ilẹ̀ ní gbogbo òru hina yabqa thuluthul laylil akhir nígbàtí ìdákẹ̀ẹ́ta òru tó bá kù tí òru ó fi kásẹ̀ ńlẹ̀ tí ilẹ̀ ó fi mọ́ ní títóbi ọlọ́run ọba ọba àlékè ọlá a máa fi títóbi rẹ̀ àti ọlá rẹ̀ fi sọ̀kalẹ̀ wá sánmọ̀ ayé fayakul ọlọ́run ọba ọmọ wa sọ man yad'uni fa astajib lah ta lẹni tó fẹ́ máa pè mí lákòókò yìí nísìn tí ń dà lóhùn man yas'aluni fa a'ti aw man yas'aluni fa a'tiyah ta lẹni tó ṣe wípé ó fẹ́ bèèrè nǹkan lọ́dọ̀ mi tí ń fún lákòókò yìí man yas'aluni fa u'tiyah man yastaghfiruni fa aghfir lah ta lẹni tó fẹ́ mọ wá mi lálàforíjì ní àkókò yìí nísìn tí ń sì ṣàforíjì fún imam bukhari imam muslim gbogbo wọn ni wọ́n fẹsẹ̀ náà fọwọ́ sí hadithi láti ọ̀dọ̀ abu huraira àwọn ọ̀rọ̀ yìí ta gbọ́ lẹ́nu anabi muhammad sallallahu alaihi wasallam látorí àwọn sọ̀hábà ibi tán ti mọ̀ pé àṣekádìde kírun lóru nǹkan kan ni tó kan pa tí ò bá tẹ̀ iṣẹ́ ọ̀ranyàn ọ̀pọ̀ àwọn mùsùlùmí ò mọ̀ yàtọ̀ láàrin súnà kanpa àti ìjọsìn ṣọ̀ranyàn ìjọsìn jẹ́ súnà tó kanpa àti ìjọsìn jẹ́ ọ̀ranyàn ọ̀ranyàn ni wípé béèyàn bá ṣe é ó lẹ́san dáadáa tọ́lọ́wọ́n bá ó san ní ìlọ́po pápá béèyàn ò bá ti wá ṣe é ìbáwí ń dúró dé níwájú ọlọ́run àmọ́ súnà òun ni pé tó bá rí ṣe ọlọ́run ó kì ẹ lórí ẹ yóò san ẹlẹ́sàn pípọ̀ tó o bá rí ṣe oore pípọ̀ ló lọ sí ẹ àmọ́ nítorí ẹ̀ka bẹ̀ẹ̀ wí. àwọn gbólóhùn yìí ló wá jẹ́ káwọn sọ̀hábà kí wọ́n mọ̀ pé àṣekádìde kí irun lóru àṣesúnà kan ni tó kàn pa ẹ̀rí èyí nísìn ó ti kọ́kọ́ fi hàn pé ó ṣàbùkù ọmọ mùsùlùmí tí ń pariwo póhun nífẹ̀ẹ́ anábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń fi gbogbo òru fi sùn láì mọ́ dìde mú rákà kan wá bó tiẹ̀ jẹ́ rákà rẹ̀ ẹyọ̀kan ó burú àkọ́kọ́ ìdájọ́ tá a mọ̀ níbi ìdìde kírun ní òru òun nìyẹn òun ni pé ìdìde kírun lóru súnà ànábì ni ìlànà ànábì ni sallallahu alayhi wa sallam léyìí tó kànpá tá a fẹ́ káfírárì àyàfi tó bá di túlàsì ihun tó lè gbà lọ́wọ́ èèyàn bóyá bí àárẹ̀ ihun tó lè gbà lọ́wọ́ èèyàn bóyá bí ìrìn àjò ihun tó lè gbà lọ́wọ́ èèyàn bóyá ìdíwọ́ míì tó ṣe wípé ó tó kó gbà lọ́wọ́ èèyàn tabayọ̀ yìí ni kò kò yẹ ká bá ọmọ mùsùlùmí níbi tí ó ti máa fi irun òru fi ráre ẹ̀yin jama mùsùlùmí nínú àwọn nǹkan tí a tún wá gbọ́dọ̀ tarawají lórí ẹ̀ òun ni pé ìrun òru tá ń sọ nípa rẹ̀ yìí àkókò gan ló tiẹ̀ ti bẹ̀rẹ̀ àkókò wo ni ìrun òru bẹ̀rẹ̀ àkókò wo ni ó dúró sí pàtó waqtu qiyami al-layli min ba'di salati al-maghribi ila tulu'i al-fajr níhun táwọn àfá sọ àwọn àfá ẹ̀sìn látọjọ́ tó ti pẹ́ òun ni pé òru ó ti bẹ̀rẹ̀ nígbà tí a bá ti kí magrib tá a ti kí magrib ṣe òru ti bẹ̀rẹ̀ tó ṣe ń gbé bèèyàn bá fẹ́ múná fílà wá ó lè mú wá lẹ́yìn magrib ó lè mú wá lẹ́yìn ìṣà ó lè mú wá lákòókò tó bá wù kó tó di pé alfajari ó yọ láàrin ẹ̀yìn magrib títí alfajari ó fi yọ òru nìyẹn àárín ìgbà yẹn náà ni ó wà fún kí èèyàn fi kírun tó ṣe ń pé kò sákòókò tí yàn mú bẹ̀ tó ṣe wọ̀ láti kírun fún ọlọ́run imamu wa imamu ahmad imamu ahli sunna wal jama'a rahimahullah in sọ fún wa pé qiyamul layli min al maghribi ila tulu'il fajr ó ní ìdìde kírun lóru ó ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tá ti kírun magrib darí títí alfajari ó fi yọ torí alfajari bá ti yọ òru ti tán kakirọ́ káàtàn lè fajiri kásìmọ̀ kí wọn alfajiri lọ́dún وقد ثبت عنه صلى الله عليه وسلم أنه صلى بين المغرب والعشاء kódà ẹgbà wa tó fẹsẹ̀ rinlẹ̀ ó wá fún wa látọ̀dọ̀ anábì muhammad sallallahu alaihi wasallam póun náà máa dìde kírun ló láàrin maghrib sí ìṣá lẹ́yìn tó kí maghrib ṣe pẹ̀lú kó kí ìṣá àtúmọ̀ kírun àmọ̀yànnáfìlà ìmáàmù wa àgbà hudhaifa radiyallahu anhu qala ń sọ fún wa pé ataytu nabiyya sallallahu alayhi wa sallam fasallaytu al-maghrib fasalla ila al-isha rawahu an-nasa'i ó ní òun wá sọ́dọ̀ ànábì kíkẹ́ àtọ́lákọ́ ma bá ànábì muhammad sallallahu alayhi wa sallam ó lóun wá sọ́dọ̀ rẹ̀ làwọn kí magrib òun kí magrib láàrin pé àwọn kí magrib ṣe ó lóun rá ànábì lẹ́ni tí ń kírun títí fi di àkókò ìṣà ló fi já sí pé èyàn wá ya ọ̀lẹ parí oorun mọ́ ń dàmú rẹ̀ ìmọ̀ rojú àbíbẹ̀ ti ẹ̀kọ́ bóhun náà ṣe ń rí rẹ̀ ó ti rí pé àárẹ̀ ti wà lára ìnílẹ̀ dìde kírun lóru nígbà ó kí mọ́gìrìbù ṣe kòkú ní kankan tó fẹ́ lọ ṣe ọ̀pọ̀ àwọn èèyàn àṣà wa ní pé ká jókòó ọ̀nà mọ́sálásí ká ṣàròyé àmà Al-Qur'ani táàkà àmà azkaru tá ṣe ẹlòmíì láàrin mọ́gìrìbù sí ìṣá yóò ti gbé kẹ̀kẹ́ ó fẹ́ lọ ṣe cruise ó fẹ́ lọ nàjú nbì kan gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá kó dìde tó mú náfìlà mẹ́rin mẹ́fà mẹ́jọ torí mú wá ń kọ́ tí ń dúró nu pé òun ti ń kírun òru lẹ́kan náà ni ó wọlé nínú agbára ọlọ́run وثبت كذلك عن بعض الصحابة رضي الله عنهم أنهم كانوا يصلون ما بين المغرب والعشاء bẹ́ẹ̀ náà ni pípọ̀ nú àwọn sàhábà ẹ̀yin náà sì mọ̀ àwọn ẹni tó fi gbọ́sìn yé jù òun làwọn ẹni tó bá nàbí gbé sallallahu alayhi wa sallam òun náà làwọn sàhábà àwọn sálàfù o fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní pé láàrin ìgbà tí wọ́n bá kí mọ́gìrìbù ṣe kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìrun ìṣá wọn a mọ kírun wọn mọ dìde wọn mọ kírun púpọ̀ tí ibnu mardudiya ó gbà wá fún wa láti ọ̀dọ̀ anas radiyallahu anhu nínú àyà tí ọlọ́wọ̀n bá ní tatajafa junubuhum anil madaji'i yad'una rabbahum khawfan wa tama'a wa mimma razaqnahum yunfiqun nínú suratu sajda àyà 16 àyà kẹrìndínlógún àyà yẹn sọ fún wa pé ọlọ́run sọ nípa àwọn ẹni ọlọ́run ọba kan ni àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n yí fi òru ṣeré wọ́n ní tatajafa junubuhum anil madaji'i àwọn ẹfọ́nhà wọn a máa jìnà pípọ̀ sí ibùsùn wọn ìyẹn ni pé wọn kì í dùbúlẹ̀ wọn yìí sùn kì í wáyé ṣe ń pé wọn fẹ́ dùbúlẹ̀ wọn fẹ́ sùn náà kì í ṣe ń pé bóyá kàbí wọ́n fi ń ṣèrànù ayé kan àbí wọ́n fi jókòó ti tèlé àbí wọ́n fi jókòó ti whatsapp àbí wọ́n fi jókòó ti réseaux sociaux mm-hmm. kí ni wọ́n fi ń ṣe yad'una rabbahum khawfan wa tama'a wọ́n wà lẹ́nu pé wọ́n ń pe ọlọ́wọ́n ọba wọn ni tíbẹ̀rù tíbẹ̀rù ní pé wọn fẹ́ kó fìyà jẹ àwọn tìrankan tìrankan wípé àwọn ń fẹ́ oore látọ̀dọ̀ rẹ̀ wa mimma razaqnahum yunfiqun tòun ti bẹ́ẹ̀ náà gbogbo ohun tọ́lọ́run fi dá wọn lọ́lá wọn a tún mọ ná sójú ọ̀nà ọlọ́run owó lẹ́fẹ́ sọ ni ipò lẹ́fẹ́ sọ ni ìmọ̀ lẹ́fẹ́ sọ ni gbogbo ohun bá fi kẹ́ wọn wọn yìí rojú àti ná sójú ọ̀nà ọlọ́run Imam wa Anas ìwọ̀n sọ fún wa nínú hadith ti Ibn Mardu eh, eh, mardodiya gbà wá ó ní yusalluna ma bayna al-maghrib wal-isha imam anas ń sọ fún wa pé àwọn ẹni tọ́lọ̀ wọn bá ń ròyìn nípa wọn yìí wọ́n ń bẹ nínú àwọn ẹni tí máa ń kírun láàrin maghrib sí isha afá àgbà tí ń jẹ́ al-iraqi nínú àwọn ẹni tó mọ̀ nípa hadith ó sì ní àfitì ọ̀rọ̀ yìí àfitì tó dáa ni nígbé kìí ṣe ọ̀rọ̀ tá a wá tì níbi òdodo ìdán nǹkan kejì tá tó fẹ́ mú dání ni pé tá bá ń sọ nípa ìrun òru ẹlòmí lè máa ròó pé aago méjìlá òru ni ó kọjá náà kí òru tó bẹ̀rẹ̀ kóhun tó ronú àti kírun bẹ́ẹ̀ aago méjìlá bá sì ti kọjá ó pọ̀ nínú èèyàn tó ṣe wípé ọ̀lẹ ń bẹ lára wọn tí ò ní padà dìde mọ́ àwọn àfáà ń jẹ́ ká mọ̀ mọ̀ pé òru ti bẹ̀rẹ̀ nígbà tí a bá ti kí mọ́gìrìbò ìwọ tó yìí lè dìde kírun lóru tó bá kí lẹ́yìn mọ́gìrìbì ó lóore fún ẹ o bó kí lẹ́yìn ìṣà ò pàdánù o tó bá kí kó o tó sùn oore ńlá ni fún ẹ ọmọ ìyá mi. nínú àwọn nǹkan tá tún mọ̀ nídàájọ́ níbi ọ̀rọ̀ kìyàmù leil kádìde kírun lóru aftọ́lùhù mọ̀ kánà ba'da nawm pàtàkì jùlọ èyí tó lọ́lá nínú ká dìde kírun lóru níhun táwọn onímọ̀ fi yé wa òun náà ni pé lẹ́yìn tí èèyàn ti sùn tó wá padà dìde ẹ̀rí àṣà tó dá ní lẹ́yìn ìgbà tí èèyàn bá kí ìṣá ìbùṣe kó rí pé òun ò tún ní kankan tóun fẹ́ rán nínú ọ̀rọ̀ ayé mọ́ kóun lọ bí sùn sí kóun lè tètè dìde fi kírun fún ọlọ́run ní òru ǹjẹ́ ká sùn ká padà dìde ká wá kírun ó lọ́lá o àsìkò tó ṣe ń gbé àwọn èèyàn ń sùn gan táwọn èèyàn ti kọjá ìlú jíjìn látàrí pé àwọn ò program gbá wọn fẹ́ sùn abẹ́rí wọ́n mú ẹ̀rí wá lérí ọ̀rọ̀ yìí ní pé àṣẹ tọ́lọ̀wọ̀n bá gbé fánàbí Muhammad sallallahu alaihi wasallam òun ní pé wà mínà layl fatahajjada bihi mú nínú òru ẹ̀rí mú nínú ẹ̀ ìyẹn ni pé tó bá ti lọ sinmi tó ti sùn wà sí kókó dìde kó fi kírun fọ́lọ́n bẹ́ẹ̀ náà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní inna jannati gúrọ̀fan yúrọ̀ zọ̀hírò ha min bàtíni ha wà bàtínu ha min zọ̀hírí ha أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وألان الكلام وتابع الصيام وصلى بالليل والناس نيام anábì kíkẹ́ àtọ́lá kó ma bá ó ní tí ó sí àríyànjiyàn bẹ̀ àwọn yàrá kan bẹ nínú aljanna tó ṣe ń gbé bẹ̀ẹ̀ bá wà ní ìta ẹmọ̀ rínú ẹ̀ ránṣẹ́ bẹ wà nínú ẹmọ̀ ríta ránṣẹ́ níbi tí ọlọ́run ọba yá ìyẹ̀ dé ọlọ́run ọba tọ́jú ẹ̀ fáwọn kan kìí ṣe gbogbo ẹnikẹ́ni ló fẹ́ jèrè àwọn yàrá yìí àwọn kan ló ní àwọn tààlà wọn onítọ̀hún àwọn ẹni tá bá àwọn òròyìn yìí lọ́dọ̀ wọn atọ̀ àmọ̀tọ̀ àm ibi tán gbé gbọ́ pé ebi ń pa àwọn èèyàn wọ́n sapá wọ́n gbìyànjú àti fún àwọn èèyàn jẹ wà afṣà salam wọn ní kọjá gbára ẹnìkan kán mọ́ kí èèyàn wọn a mọ́ kí ẹnikẹ́ni eléyìí náà ń jẹ́rí ọ̀rọ̀ ànábì mi sallallahu alayhi wa sallam ti sọ fún arákùnrin kan gbà tí ń béèrè àwọn iṣẹ́ rí ó ní sallim ala man ta'rif wa man lam ta'rif tó mọ àtẹni tó mọ tó bá ti rí èèyàn mọ̀sálámà sí wọn. wa alana al-kalam àwọn ẹni tí ọlọ́run bá tọ́jú àwọn yàrá yìí fún òun làwọn ẹni tó ṣe wípé wọ́n rọ̀ nínú ọ̀rọ̀ sísọ wọn yìí le koko níbi ọ̀rọ̀ wàtábà ọ̀síyàm àwọn ẹnìkan tó ṣe wípé wọ́n fi àwẹ̀ ṣeré lẹ́yìn àwẹ̀ ọ̀ranyàn wọ́n tún láwọn àwẹ̀ náfìlà tí wọ́n máa fi ń wojú rẹ ọlọ́run wàsọ́lá bìlẹ́ìlì wà náà sùn imam bukhari ló gba hadith náà wá látinú ọ̀rọ̀ abu malik al-ash'ari kọ́lọ̀mbà adẹ́lẹ̀ fún gbogbo àwọn ẹni rẹ̀ ìdán bẹ́yàn ó bá gbìyànjú àti kírun lóru àsìkò wo ló yẹ kó mú nínú ìdájọ́ islam èyí tó lọ́lá fún jù òun ni kó ti sùn kó wá jí nínú òru àti sọtẹ́lẹ̀ ń gbé ìgbà olóru bẹ̀rẹ̀ àti mọ́ òun ni lẹ́yìn magrib títí alfajari ó fi yọ kò sákòókò tó mú tí òrò ẹlọ́run àmì èyí tó lọ́lá ṣẹ́mọ̀ tábà ní pé nǹkan lọ́lá oore bẹ̀ pọ̀ ju tàkọ́kọ́ lọ ó sì yẹ kí mùsùlùmí kó mọ̀ sáré lọ síbi tí ọlá gbé wà eléyẹn náà lọ bẹ́ẹ̀ nígbà tó sì já sí pé àkọ́lé ọ̀rọ̀ wa òun náà ni àwọn ìdájọ́ tí ń bẹ fún ìdìde kírun lóru pàtàkì jù nínú Ramadan ó yẹ ká lọ síbi ọ̀rọ̀ títí kódà ọ̀pọ̀ èèyàn ti ń béèrè béèrè lórí ẹ̀ ó ti ń dihun táwọn èèyàn ti ń mọ wá èwo ni ká ṣe abáṣe báyìí ṣe kò dájú ká ṣe báyìí lọ ni ó yẹ ká ṣe àlàyé kan òun náà ni àlàyé mélòó ló ti ẹ̀yẹ ká kí nígbàtà bá fẹ́ kírun ní òru mélòó gan ló yẹ ká kí àpapọ̀ àwọn onímímọ̀ látọjọ́ tó ti pẹ́ wọ́n ní لم توقت الشريعة في قيام الليل عددا معينا من الركعات لا بالاستحباب ولا بالاستكسار لا باستحباب الاقتصار على عدد معين ولا بمنع الزيادة عليه إلى wa tó إلى الإسلام تجا إلى سنة النبي صلى الله عليه وسلم كو sallam kò kán mọ́ lé òǹkà kan téèyàn lè kí ní ìrun òru kódà kò débi wípé a fẹ́ kéèyàn ṣe ní òǹkà báyìí a fẹ́ kéèyàn lékún a fẹ́ kéèyàn dínkù kò síhun tó jọ ní àpanupọ̀ àwọn onímímọ̀ ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير ǹjẹ́ ká ó ní òǹkà kan pàtó agbọ́dọ̀ mọ ìdájọ́ ẹ̀ òun ni pé òfin Islam kò sọ fún wa ń gbé mẹ́rin ní kẹkí mẹ́jọ ní kẹkí ogún ní kẹkí ààrí onímímọ̀ tó sọ fún wa ń gbé òǹkà báyìí lẹ́lẹ̀ kí ní ìrun òru kẹsì mẹ́nu kò níjọ́ mi ìdájọ́ ó sọ pé yẹ́jìb ó ṣọ̀rọ̀ yàn àgbọ́ níbi òǹkà irun òru níjọ́ mi ó sọ pé yẹ́jùz ó tọ́ àgbọ́ níbi òǹkà irun òru kódà níjọ́ mi ó sọ pé yustahab afẹ́ níjọ́ mi wọ́n sọ pé yustahab afẹ́ nígbé kẹkí báyìí ìdáni kò séyìí tó jọ̀rọ̀ yàn kò séyìí tó ṣe ń pé a eléyìí ló tọ́ eléyìí ni ò tọ́ kò sí ìtàtì ẹ̀sán gbà àwọn onímọ̀ sọ pé afẹ́ngbé bẹ́ẹ̀ ló yẹ ká máa ṣe pẹ̀lú àwọn ìdájọ́ tó wà nínú Islam àṣìwárí kan tó sọ pé yukro akórira ń pé kíyàn kí òǹkà báyìí àbí yuharram aṣẹ́lẹ̀wọ̀ ní pé kíyàn kí òǹkà báyìí ìkan ò wáyé níbi ọ̀rọ̀ ìrun òru wọ́n ní lókùngbà tó ti já sí pé súnà anábì sallallahu alaihi wasallam kò kánmọlé òǹkà kan kò lẹ́tọ̀ fún ẹnikẹ́ni kó wá fi òǹkà sí fún àwọn ẹrú ọlọ́run níbi àtijọ́sìn fọ́lọ́run èyàn ló fa sábàbí nínú àwọn ìwádìí pẹ̀lú ìgbìyànjú àwọn èrò síwájú àwọn onímímọ̀ tó ti ṣáájú àwọn àfá àgbàlagbà àríyàn kan nínú wọn tó sọ àsọsílẹ̀ bẹ́ẹ̀ o wọn kò fẹ́nikẹ́ni níbi pé kó lékún àbí kó dínkù wọn sì pèèyàn kan ló ní bídáà pọ̀lú èyí tí ń kí tí a bá wo ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yálà wa Aisha radiyallahu anha nígbàtí ọ̀kanú àwọn sọ̀hábà lọ tí ń béèrè nípa bí ànábì ṣe máa ń kírun lóru àwọn afáàn sọ fún wa wọ́n ní wa amma qawlu aisha ta radiyallahu anha kẹwàárí ọ̀rọ̀ ìyálàwà aisha kí ọ̀nà ọlọ́run kó máa bá tí ń sọ fún wa pé ma kana rasulullahi sallallahu alayhi wa sallam yazidu fi ramadan wala fi ghayrihi ala ihda ashrata raka anabi nínú àṣà rẹ̀ ramadan dé o ramadan ò dé o a ti gbọ́ níbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ pé kì í fi ìrun òru fi ráre àṣẹ ni fún látọ̀dọ̀ ọlọ́run pé ó gbọ́dọ̀ mójútó ìsìnkì náà ìyálọ́wọ́ Aisha radiyallahu anha ó lánàá bí sallallahu alayhi wa sallam ìrun ẹ̀ tí máa ń kí ní òru Ramadan wà Ramadan ò sí mọ́kànlá ni wọ́n ní tàbá rẹ̀ ni tí ó bá fi ọ̀rọ̀ yìí fi ṣàwíjàre ọ̀rọ̀ ní pé ló fà á àgbọ́dọ̀ rí ẹnì kankan kó kí ju mọ́kànlá lọ a sì gbọ́dọ̀ rí ẹnì kankan kó dínkù nínú mọ́kànlá wọ́n ní falujawabu anhu annahu qad thabata fi hadith ibn abbas annahu salla thalatha ashrata raka'a falam takun al-ihda ashrata haddan fi dhalik àkọ́kọ́ èsì fún nítọ̀hún òun ni pé hadith míì náà tún wá tó sì fẹsẹ̀ rinlẹ̀ tí Ibn sọ fún wa pé anabi sallallahu alayhi wa sallam ó kírun mẹ́tàlá lóru nígbàtà ti wá rí hadith tó sọ pé anabi kírun mẹ́tàlá lóru kódà kó jẹ́ lẹ́ẹ̀kan ó fi hàn wípé mọ́kànlá tàkọ́kọ́ ta sọ ni í ṣe òǹgà tí wọ́n dúró sérí ẹ̀ pé kò gbọ́dọ̀ tayọ ọbẹ̀ ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ mú ìdààmú dání kò gbọ́dọ̀ mú àríyànjiyàn dání wọ́n tó wọ́n mú ọ̀rọ̀ wá bákan náà nípa sọ̀hábí tó lọ bá nàbí sallallahu alaihi wasallam tí ń bèèrè pé tóun bá fẹ́ kírun lóru báwọn ní kóun mọ̀ kí ibà tánàbí sallallahu alaihi wasallam wá ń sọ fún wípé salatul layli mathna mathna bá fẹ́ kírun lóru ramadan wà o ramadan ò sí irun òru méjì méjì ni kò mọ̀ tó bá ń kí ní méjì méjì tó bá di wípé ó rí pé alfajari fẹ́ yọ ó yẹ kó dádúró wá fi rákà ẹyọ kan kò fi ṣe wítìrì lé èyí tó ti kí lérí ìgbàtán sọ fún yàn pé ma kí ní méjì méjì tán sì sọ pé tó bá kí tó bá pé méjì méjì ogún kó dá dúró tó bá pé méjì méjì mẹ́tàlá kó dá ó bá kí méjì méjì tó bá pé mẹ́fà kó dá yájá sí pé wọ́n sílẹ̀kùn fún ẹgbẹ́ ibi tó bá lè kí dé kó má kí bẹ́ẹ̀ àwọn afáàtò wá ní wà máa thabata fi hadhain alhadithain innama huwa hikaya lima kana alayhi sallallahu alayhi wa sallam min italati alqiyami wa taqlili raka'at aha ihun ta turi tó fẹsẹ̀ rinlẹ̀ nínú àwọn hadith méjì ta kà kọjá tẹ́lẹ̀ níbi pé ó kí mọ́kànlá àti tí Ibn Abbas sọ pé ó kí mẹ́tàlá ihun tí ó fẹsẹ̀ rinlẹ̀ ta rí ń bẹ̀ ni wípé anabi sallallahu alayhi wa ó díraka kù ó fi ń lè fa ìrun òru náà ó fi ń fàágùn dáadáa ó ń fàágùn dáadáa nítorí pé ta wo hadith anabi sallallahu alayhi wa sallam a wo ọ̀rọ̀ ìyálàwà aisha radiyallahu anha tí ń ṣàlàyé nípa ìrun anabi sallallahu alayhi wa sallam ó ní bánabi bá fẹ́ kírun lóru yóò kí mẹ́rin kan <laughs> tí ẹ̀ mọ́ bèrè nípa báwo ni ó ṣe dáa sí àti báwo ló ṣe gùn sí yóò tún kí mẹ́rin míì má wádìí ń pa báwo ló ṣe dá sí àti báwo ló ṣe gùn sí nítorí pé ànábì a máa fàágùn gan lẹ́yìn náà yóò akí mẹ́ta àwọn afáwọn ni wa idha ikhtalafa an-nas wọ́n ní ànábì sallallahu alaihi wasallam yutilu al-qira'a fi kulli raka a máa fa al kíkà nígbà tọ́lọ́hun sọ pé warattilil Qur'ana tartila ka al-Qur'an létò létò nínú òun ẹ̀ tó fẹ́ kí lóru anabi sallallahu alayhi wa sallam a ma wá fa nǹkan kíkà ni a ma fàágùn débi pé wọ́n ní ó ka suratul Baqara ó ka suratu Ali Imran ó ka suratu Nisa ní ìdúró kan jama bí ìmọ̀mù kan bá lè dánwò lásìkò tá a ó tú mọ́sálásí ni o bákọ́rà náà gan ṣe yẹn tí kàfíìn márùn papọ̀ ní ìdúró kan suratul bákọ́rà àyà 286 láwọn ìtọ́lọ̀ wọn bá bá kẹ́ tí ẹnu wọn bá yá dáadáa tí wọ́n sì ń tẹ̀lé àwọn ìdájọ́ tẹ̀júwìdì ń bẹ̀ wọn ṣe rárá bóyá bí une 50 minutes une heure de temps wákàtí kan wákàtí kan ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrun tí a máa ń wò tí wọ́n máa ń kí ní ìkábà pẹ̀lú ọwọ́ tí wọ́n fi ń ka kùránì ni tí wọ́n bá fẹ́ ka kùránì pẹ̀lú ọwọ́ ni tó fẹ́ fi ka suratul baqara ó láti lè ṣe wákàtí kan àti ìṣẹ́jú mẹ́rìndógún àbí ogún ìṣẹ́jú bẹ́ẹ̀ Ali Imran ọgọ́rùn méjì 200 àyà ló wà nú 176 àyà kódà ẹ bá wo gúngùn àwọn àyà suratul nisa èyí tó pọnú ẹ̀ tó gùn ju ti sórọ́tù Ali Imran lọ mẹ́tẹ̀ẹ̀ta ni Ànábì ká ní dúró kan ní rákà ẹyọ kan kátó wá sọ ń gbójú múrú ẹ̀ míì nínú sórọ́tù Maida An-Naam Araf Anfal Tauba ó tún ká ní dúró kan ó sì afẹ́ kí mọ́kànlá ta ló lè farawé ta ló lè ṣe bẹ́ẹ̀ yàjá sí pé gbogbo ẹni tó bá ní àgbọ̀dọ̀ má kíjú àgbọ̀dọ̀ kíjú mọ́kànlá lọ eri mọ́kànlá náà ní ká dúró sí ó sì gbọ́dọ̀ mọ́ ká bá nàbí ṣe ń ká ni sallallahu alayhi wa sallam àwọn afáwa ni wa idha ikhtalafa an-nasu fi fahmi an-nususi táwọn èèyàn bá di pé wọ́n ń yapa ẹnu lórí àgbọ́yé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ níbi pé báyìí ni ànábì ṣe báyìí ni ànábì sọ báyìí ni a rí ànábì sí si wájàbá an yakuna alfaisalu fi hadha huwa fahmu salaf ihun tí ó jẹ́ òpinya láàrin ìyapa ẹnu ni táfi mẹ́rí kí la fẹ́ dúró òun náà ni ká padà sọ́dọ̀ àwọn èrò síwájú wa tí wọ́n bá nábì gbé tí wọ́n gbọ́ ẹ̀sìn yé látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam báwo làwọn ṣe gbà kí ni pòsíṣìn wọn. wa qad dhahara fi hadiyihim annahum sallu akthara dúnà nàkírì min ahadi minhum ó sì fẹsẹ̀ rinlẹ̀ ó hàn lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbà wá wípé pípọ̀ nínú àwọn èrò síwájú wa láwọn sọ̀hábà yìí àtàwọn sálàf tó pọ̀ lé wọn pípọ̀ nú wọn náà kí èyí tó pọ̀ ju mọ́kànlá lọ pípọ̀ nú wọn ló kí kọjá mọ́kànlá táàsì rẹ́nikẹ́ni kọ̀ fún wọn nígbé ohun tó ń ṣe kò dáa aw tanbihi ila al-afdal àbí pé kí wọ́n sọ fún pé ò bá ti fìyẹn lẹ̀ kó ṣe yí báyìí nígbà èyí ló dáa ju èyí tó ń ṣe lọ ààrí o. falhujja idan fi fahmihim alladhi ittafaqu alayhi àwíjàre téèyàn ò bá lò níbẹ̀ òun náà ni àgbọ́yé wọn tí wọ́n gbọ́yé tán fi lo ẹ̀sìn lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam. wa idha lam yakun fahmuhum afasilan linnidha fa ayyu shay'in ta'nihi al-athariya wa ittiba'u salaf tó bá di wípé a fẹ́ tẹ̀lé ihun tí àwọn sálàfù gbé kalẹ̀ tí wọ́n sọ tí wọ́n ṣe kí wá ní ìtẹ̀lé wa tá ń tẹ̀lé wọn ta fi wọ́n ṣaṣáájú níbo ti rí kí ni ohun ta fẹ́ pè ní ìmọ̀ gbà fún àwọn aṣáájú kí ni ohun ta fẹ́ pè ní ìmọ̀ tẹ̀lé àwọn aṣáájú ló fi já sí pé àgbọ́yé wọn tí wọ́n lò ó tó ní àwíjàre fún wa káwa náà fi ṣe ẹ̀sìn lẹ́yìn wọn afáàtò wọn sọ fún wọn pé wa hadha ma mala ilayhi ibnu taymiyata rahimahullahu ta'ala ṣẹ́mà nínú àwọn ẹni tí ọlọ́wọ́n ọba tó fi ìmọ̀ fi kẹ́ tó fi mú ìsìláàmù dúró nínú ayé ta wàyí nínú àwọn àgbààfà tó ṣe wípé kò sí ohun téèyàn kan fẹ́ sọ lóde òní tí ò ní mú nínú ọ̀rọ̀ ẹ̀ òun náà ni sheikh wa ibnu taymiyya bá wà délẹ̀ fún wọ́n ní eri position yìí lòun náà wà níbi ń pé kẹ́nikẹ́ni mọ́ sọ fún yàn wípé ẹ gbọ́dọ̀ kí mọ́kànlá ẹ gbọ́dọ̀ dínkù nínú mọ́kànlá ẹ sì gbọ́dọ̀ lékún Sheikh Ibn Taymiyyah ó kọ gbólóhùn yìí òun náà dúró sórí pé lẹ̀kún sílẹ̀ kí kí ìwọ̀n tó bá rọ̀ lọ́rùn tí ò sí pé à ń gekù àbá ń lékún nínú mọ́kànlá faqad ó ní inna nafsa qiyami Ramadan lam yuwaqqat fihi lam yuwaqqit fihi an-nabiy sallallahu alayhi wa sallam adadan muayyana kẹ́rí ìdìde kírun lóru nínú Ramadan pàtó anábì kíkẹ́ àtọ́là kó máa bá kò fún wa ní òǹkà kan tá a fẹ́ dúró sórí ẹ̀ ń pé náà ní ká máa kí balkana huwa sallallahu alaihi wasallam la yazidu fi Ramadan wala ghayrihi ala thalathi ashrata raka anábì fún rẹ̀ ní kì í kọjá àbí kìí kọjá mẹ́tàlá síwájú kí Ramadan tó dé àti nínú Ramadan àti lẹ́yìn Ramadan bó bá fẹ́ kírun lóru irun èyí kọjá mẹ́tàlá lakin kana yutilu raka'at ṣùgbọ́n o mẹ́tàlá tí ń kí àmọ́ faraka kọ̀ọ̀kan àmọ́ fàágùn gan falamma jama'ahum Umar ala Ubay ibn Ka'b kana yusalli bihim 20 raka'a thumma yutiru bi thalath ìgbà tó di àsìkò Umar tí gbogbo aná ti mọ̀ ń pé khalifa àwọn mùsùlùmí ni lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam sábàbí ńlá ni Umar sì jẹ́ nínú Islam kódà fún àwọn àyà pípọ̀ tó sọ̀kalẹ̀ nínú alukur'an àgbóyè ẹ̀sìn Umar sì ní agbára gan ìgbà tí Umar rí pé pípọ̀ nú àwọn sọ̀hábà wọ́n ń dàrún kí lọ́tọ̀ọ̀tọ̀ ó wá pa gbogbo wọn pọ̀ lérí wípé níbẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ o anabi àti máa fi wá kí pọ̀ kó tó wá dá dúró kó má bàa dọ̀ranyàn nísìnyí tánàbí ò sí mọ ohun tánàbí ń sá fún nǹkan náà ti kó ẹnìkan kan ò lè sọ́dọ̀ ọ̀ràn yàn mọ́ ó yẹ jẹ́ àpapọ̀ ká mọ́ kí ó wá fi Ubayy ọmọ Ka'b ó fi ṣe imam gẹ́gẹ́ bí àwọn àsọsílẹ̀ tí ànábì ti sọ rí sallallahu alayhi wa sallam níbi pé ọ̀kan nínú àwọn ẹni tó ń ma alukur'an Ubayy ọmọ Ka'b tóun bá fẹ́ fi àwọn èèyàn fi kírun òru nínú Ramadan àmọ́ kí rákà kọ̀ọ̀kan ogún yóò wá fi mẹ́ta fi ṣe wítìrì lé lórí àwọn ọ̀rọ̀ yìí òun ni ìmáàmù wa Ibn Taymiyyah làwọn náà tún gbé wa náà tún fi ń ṣe ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ yìí ká lè mọ ìdájọ́ báwo la ṣe kírun òru àti mélòó la kì í wàkánà yukhaffifu al-qira'a wàkánà yukhaffifu al-qira'a biqadri ma zada min ar-raka'at li'anna dhalika akhaffu ala al-mu'mina min tatwil ar-raka'ati al-wahida Ubay tí bá ń ka al tí bá ń fi wọ́n fi kí rákà kọ̀kan ogún tó fẹ́ wá kí wítìrì mẹ́ta lé lórí ìmọ̀ ń ṣe kíkà náà ní fúfúyẹ́ ìmọ̀ ń kà ní díẹ̀díẹ̀ bí rákà kọ̀kan bí bá ṣe ń tẹ̀síwájú ní rákà kọ̀kan ni mo fi ń dí kíkà náà kù síra wọn kó lè jẹ́ ìrọ̀rùn fún gbogbo àwọn ẹni tí ń bẹ ní ẹ̀yìn tí wọ́n ń bá wọn kírun gẹ́gẹ́ bí àkókò wọ́n ti ń ṣọwọ́ fún wa pé àkókò náà ti ń tó báyìí ǹjẹ́ kí la fẹ́ rí mú jáde òun ni pé nínú àwọn ìdájọ́ ìdìde kírun ní òru akọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ pé ká máa dìde lóru súnà ànábì tó kàn pánìyàn sallallahu alaihi wasallam òru náà ta sì ń sọ yìí ó ti bẹ̀rẹ̀ láti gbà tí maghrib tá a bá ti kí títí alfajar yóò fi yọ èyí tó sì dáa jù ní pé kéèyàn ti sùn kó wá padà dìde kó múnú àsìkò tó kẹ́yìn nínú òru kó fi kírun bẹ́ẹ̀ sì ni èyí tá kìí ní oru pàtàkì jù nínú Ramadan yìí tí ọ̀pọ̀lọpọ̀ wa máa fẹ́ fi ṣe àríyànjiyàn ní pé irọ́ àgbọ̀dọ̀ kíjú dis lọ àgbọ̀dọ̀ kíjú ons lọ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ní látọ̀dọ̀ àwọn onímímọ̀ tó ṣáájú wa tí ọlọ́run ọba fúnra ẹ̀ ó fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí àgbóyé ẹ̀sìn Islam àti ìlànà àwọn èrò síwájú òun ni wípé iye tẹ́nikẹ́ni bá lè kí ni nítorí pé kò sí ẹ̀gbà wá kan tó fẹsẹ̀ rinlẹ̀ ń pé iye báyìí ni kẹ́ àṣà ànábì àti ṣe rẹ̀ sallallahu alaihi wasallam ó tó kéèyàn tẹ̀lé nígbàtí àwọn mọ́jẹ̀mú bá pé ó tó kéèyàn tẹ̀lé nígbà tó bá ṣílẹ̀kùn ẹ̀kalẹ̀ fún wa lókùngbà tóun náà ṣílẹ̀kùn ẹ̀kalẹ̀ fún wa ń gbé ẹ̀mọ̀ kí méjì méjì láì sọ́ngbò kàbá yìí nìkẹ́ kí ǹjẹ́ ìrọ̀rùn ti wà tó sì ṣe ń gbé òun mọ́kànlá mo máa ń kí mọ́kànlá ní kẹ́ máa kí tẹ́ ẹ bá sì fẹ́ kí ẹ fàágùn báyìí ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀ ó fi ilẹ̀ kí ìrọ̀rùn lè wà fún ẹnikẹ́ni ǹjẹ́ kí ọlọ́run ọba kó dàgùn kó jọ kó jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn kó dé sí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe islam ní ìrọ̀rùn fún wa kó wá ṣe wá lẹ́ni tó ṣe wípé a mọ ìpàtàkì ìdìde kírun ní òru àfi ọlá ọlọ́run fi bẹ ọlọ́run oṣù ramadan ọlọ́run jẹ́ àṣọpọ̀ ẹ̀ TV tí ọlọ́run bá ń lò ń sábàbí ta fi ń lè máa fi àgbọ́yẹ̀sìn Islam fi ṣe àwọn mùsùlùmí lóore láyè yòówù tí wọ́n lè wà pàtàkì jù nínú ìlú Benin ọlọ́run má bà iléeṣẹ́ náà jẹ́ ìlọsíwájú jẹ́ kó mọ̀ bẹ fún iléeṣẹ́ náà ọláàánú ọlọ́run pàtàkì jùlọ gbogbo àwọn náwónáwó àdínì tí wọ́n jẹ́ àwọn ọmọ bàbá wa olóògbé alhaj seifuddin zakariya kọ́lọ́run bá wa délẹ̀ fún bàbá náà gbogbo àwọn ọmọ náà ọlọ́run dákun èdè àìyedè má sọ sí wọn láàrin iṣẹ́ ìṣe ẹnìkọ̀ọ̀kan wọn jẹ́ kó mọ lọ síwájú ní ti dáadáa albarka jẹ́ ó ṣọ̀mọ́ tọmọtọmọ ọláàánú ọlọ́run ikú òjijì ìwọ ọlọ́run ọba má fi ṣe àdánwò fún wa ọláàánú ọlọ́run arzikí wọn má jẹ́ ó pẹ̀kun arzikí wọn má jẹ́ ó tán arzikí wọn má jẹ́ ó parẹ́ jẹ́ kí wọ́n mọ ní ìlọsíwájú wa sallallahu muhammad وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته ربيع تبادى بهذه الصدور وعمر تنادى بها أحلى شعور وإخوان خير